الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أما بعد جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي صدقة أعظم أجرا قال أنت صدق وأنت صحيء شحيء تخشى الفقر وتأمل الغنى ولا تمهل حتى إذا بلكت الحلقومة قلت لفلان كذا ولفلان كذا وقد كان لفلان صلى الله عليه وسلم وفي حديث آخر قال المصطفى صلى الله عليه وسلم أيكم مال وارثه أحب إليه من ماله قالوا يا رسول الله ما منا أحد إلا ماله أحب إليه قال فإن ماله ما قدم ومال وارثه ما أخر صلى الله عليه وسلم nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam àti ìtanijí arákùnrin kan ó wá bá nabuwa muhammad صلى الله عليه وسلم جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أراكننا وصف النبي يا رسول الله وجس لهم أي صدقتي أعظم أجرا sàráwo ilẹ̀ yẹn máa ń ṣe tí ládàá rẹ̀ pọ̀ kọ́l anabi ni anta sàárà tí ládàá rẹ̀ pọ̀ jù òun náà ni sàárà tó ń ṣe lásìkò tó lálàáfíà ṣahihun lásìkò tó jẹ́ pé ìwọ náà ní bùkátà sí owó yẹn owó yẹn ìwọ náà fẹ́ẹ́ fi ṣe kankan ni ṣahihun wọ́n bá bùn ọ̀gán lówó nítorí wọ́n fẹ́ẹ́ fi sàárà yìí tí wọ́n bá bùn ọ̀gán ìwọ̀gán gbà á látara pé wọn náà ní bùkátà sí owó yìí takhshal fakhra lásìkò tí ẹ̀rù òṣì ẹ̀rù òṣì ti ń bà wọn náà wa ta'malul ghina lásìkò tí wọn náà ń fẹ́ kówó tiẹ̀ náà máa pọ̀ sí wọn náà ní bùkátà tó fẹ́ fowó ṣe anabini lásìkò yìí kéèyàn wá rọjú mú owó kó fi tọrẹ anabini òun ni sàárà tó dájú kìí ṣe àsìkò tó jẹ́ pé ààrẹ ti dé ànábi wa ní falẹ̀ àtúmùhìl má máa lọ sàárà lára o tètè máa ṣe sàárà tó bá rí ẹni tó ní bùkátà sí owó tó wà lọ́wọ́ rẹ̀ lásìkò tí wọn náà nídìí owó yẹn rọ́jú kó mú bẹ̀ kó fún ẹni tí ó ní ṣòro ànábi ní má jí èṣù kọ́mọ tàn jẹ láti tọrẹ láti sàánú láti ṣe sàárà má lọ o hatta iza balagatil hulukum títí tí ó fi wá di àsìkò tí màláyíkà kú tó ti yọjú sí ọ tẹ́mi rẹ ti ń lọ́rùn má jí di àsìkò náà léyìí tó ma wá sọ́ngbà yẹn pé kólita lè fúlàní kàdà sẹ́rí mo níye báyìí níbi báyìí ẹ̀bà ń fún lágbájá mo ní owó báyìí lákàntì báyìí ẹ̀bà ń fún tàmàdò àwọn dúkìá kan bẹ́ẹ̀ bí báyìí ẹ̀bà ń fún ẹni báyìí ànábì ní mọ́di ó dìgbà tọ́ ma wá pín dúkìá rẹ nígbà tó ti rí fèrèfèrè ikú tọ́mọ wa sọ pé ẹ bá ń fún àwọn báyìí ẹ bá ń fún àwọn báyìí wàlí fúlàní kádà wọ́kọ̀dé kánà lè fúlàní ànábì ní bọ́ọ̀sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà àwọn náà wọ́n ní bọ́ọ̀ bá pín tẹ́lẹ̀ náà àwọn náà wọ́n pín bọ́ọ̀ bá fún wọn tẹ́lẹ̀ àwọn náà ni wọ́n na ọ̀rọ̀ tó ń sọ ń gbà yọ ṣàǹfààní má nítorí pé ẹ̀mí rẹ ti fẹ́ bọ́ anabi ni sàárà tó da òun náà ni sàárà téèyàn máa ń ṣe lásìkò tálàfíà ń bẹ lásìkò téèyàn náà ní bùkátà sí owó yẹn ويؤثرون أنفسهم بعد أعوذ بالله من الشيطان الرجيم ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ọlọ́wọ́n bá ní àwọn náà ní bùkátà sí owó tí wọ́n fẹ́ ná wọ́n wà rọ́jú yọ ńbẹ̀ wọ́n mọ̀ wá fi sànú wọ́n mọ̀ fi tọrẹ níta níbi ìjọ yé wa nínú hadithi yìí ni pé sàárà tó dájú òun náà ni sàárà tó ná lásìkò tí wọ́n náà ní bùkátà sí ń tọ́fẹ́ fún yẹn yóò kún ọlọ́wọ́n ọba lójú gan ìgbésẹ̀ rẹ ni tó fún wọn ní fifty thousand níní aláìní abẹ́ni tó tọrọ yẹn òun náà fún rẹ̀ òun náà ní bùkátà sówó kọ́mọ̀jọ jẹ́ pé àwọn owó rádaràda tí ò wúlò fún kankan ìlà máa fún bàbá àtìyá ìlà máa fún ẹbí owó tí ò ṣe ṣe nǹkankan tá a sì lágbára jù bẹ́ẹ̀ lọ ìlà àmọ́ fáwọn ọ̀rẹ́ kádé mọ́ṣáláṣí kéèyàn máa wá tẹ́ náírà káàkiri ọlọmọsá ìsọ níbi aburú bẹ́ẹ̀ àwọn mọ́sálásí bídíà kan àwọn ò gbé sáńbọọdù síwájú ni wọn wà kọ alhaji abdulbata ẹ eh, broda Qasim ẹ ya wọn wà kọ January February títí tó fi di December bẹ́ẹ̀ bá wá sí iye tí alhaji abdulbata yìí fẹ́ máa dá lóṣooṣù sílé Ọlọ́run yóò wá kọ hundred naira hundred naira lọ́nà méjìlá Elonu, one thousand two lọ́dún aláìníla káyinú awusa kan wọ masalasi kan ní island ọwọ́ àrí sanbọ̀dù bídí àtàwí sanbọ̀dù táwí kárí mi náà lọ́bẹ̀rẹ̀ rẹ o ẹ wá rí mi o awusa yìí wá kírun tán ọwọ́ àwo àwọn lísì ọwọ́ mẹ́rin ó ní yorùbá yorùbá ojú kan náà lẹ́sìn wádìí fifty naira fifty naira fifty naira fifty naira ó ti san gbogbo ọdún kan tán láti january de december fifty naira lọ́nà méjìlá ẹ má jà ọ islam táwa yìí fẹ́ ṣe àwọn ọ̀dọ́ súnà yìí kọ́ mọ́ jẹ́rú islam àwọn bàbá yẹn o ìsìláàmù gidi ní gbogbo abala tẹ̀sìn bá ti pè wá pé ká wá dá sí i ká máa ṣe bá bá ṣe ní agbára eléyìí ni ẹ̀kọ́ tá nábì ń kọ́ wa yìí pé kọ́ ọmọ náwó sójú ọ̀nà ọlọ́run kọ́ ọmọ fi ṣàánú àwọn èèyàn kọ́ ọmọ fún àwọn tálíkà mọ́jọ́ dìgbà tí ọ̀bá lágbára má tẹ́mi ti fẹ́ bọ́ tọ́ ma wá ní ẹ bá ń fún lágbájá ànábì ní bọ́ọ̀ sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà àwọn náà wọ́n ní tẹ́lẹ̀ àmọ́ lásìkò yẹn kò sí ládàmọ́ nítorí bẹ́ẹ̀ mi ò bá bọ́ ni ò ní na nítorí pé mi fẹ́ bọ́ ló ṣẹ́fẹ́ sí kínní ló fi fẹ́ na kò sí ládàmọ́ mọ́ ládàtọ́ wà ń gbà wọn tó nǹkan ànábì ní sàárà tó dáa jù tí wọ́n ní nǹkan dáa jù àsìkò tó lálàáfíà tí wọ́n náà ní bùkátà kọ́ wa rọ́jú kọ́ ma àdìsẹ́ ẹlẹ́ẹ̀kejì anabi sallallahu alayhi wa sallam anabi ni ayyukum malu warithihi ahabu ilayhi min mali talẹ tali ẹni tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ owó tiẹ̀ ó nífẹ̀ẹ́ owó ẹlòmíràn nínú àwọn tó fẹ́ jogún ẹ̀ ju owó titi ẹ̀ lọ ta ló fẹ́ máa tá anabi sọ ni pé ayyukum malu warithihi ahabu ilayhi min mali ta ló fẹ́ máa ṣiṣẹ́ fún rẹ̀ àbọ̀ fẹ́ máa ṣiṣẹ́ fún ṣẹ́ wọ́n fẹ́ máa ṣiṣẹ́ fẹ́ lómi tó fẹ́ jogún ẹ̀ anabi ni ta lẹni tó jẹ́ pé owó tiẹ̀ ló nífẹ̀ẹ́ sí jù ju owó àwọn tí ó jogún rẹ̀ lọ kọlu ya rasulallah gbogbo àwọn sahaba ni wọ́n ní mamin ahadun illa malu ahabu ilayhi kò sẹ́ni kankan nu wa àfi pé owó wa tó jẹ́ titi wa òun náà láàánú fẹsí jù anabi ni fa innama lahu ma qaddama owó títí ẹ òun náà lówó tó bá ti ná sọ́run kó tó lọ́run sàárà tó bá ti ṣe kó tó kù láyé òun náà lówó rẹ ọrẹ tó bá ti ta kó tó kù láyé òun náà lówó rẹ wàmálù warithihi ma akhara anabi ni owó àwọn ajogun òun náà lówó tó tọ́jú yẹn tẹ́mi rẹ bá ti bọ́ sí owó tó ń dààmú lérí ni àwọn tí ọ̀bọ ṣe wàhálà rẹ̀ ni wọ́n mọ̀ wá ná wọ́n mọ̀ jẹja tútù ńbẹ̀ wọ́n mọ̀ jáde ńbẹ̀ wọ́n mọ̀ kọ́lé wọ́n mọ̀ ralẹ̀ wọ́n mọ̀ gun mọ́tò. Ànábì wa ní ìwọ ọmọ èèyàn ó yẹ kó nílá inú ipe owó tó kójọ táwọn èèyàn máa ná àwọn tí ọ̀bọ ṣiṣẹ́ rẹ̀ òun ló wù ọkọ ọmọ kójọ ní àbówó tí yọ jẹ títí ẹ àwọn sọ̀rọ̀bà wa ní owó tí yọ jẹ ni ah ebi mi náà mo ṣe wàhálà ànábì ní tẹ̀ bá ti fẹ́ jẹ́ kówó yẹn jẹ́wó yín ẹ máa ṣe sàrà ànábì lẹ́yìn tí ẹ bá ti ná sọ́dọ̀ ọlọ́run òun lówó yín ṣe eré yìí ti ń bẹ lọ́wọ́ yín ni kò ṣúọ̀ kò dájú ayọ̀ làákìl ẹni bá nílò àká inú kó tètè máa ṣiṣẹ́ dáadáa fàátì ìmú àlìjá ìhà níbi ìbá tẹ̀lé ẹni tó bí ń pa kíyìn ti kọ́ ọba pò kó tètè máa fún lóúnjẹ oúnjẹ tó fún yẹn náà lọ́wọ́ rẹ̀ ọba lọ́dọ̀ ọlọ́ wákìsì làárì gbogbo ẹni tẹ́ bá rí i pé ń wọṣọ tí ọ̀dà ẹgbẹ́ sí kọ̀rọ̀ ẹ̀bùn lásán wàá ẹni dọ̀ọ́ìfà gbogbo àwọn ọ̀lẹ́ less privilege ẹ̀sọ́ wọn dàlágbára wàsá ìdílé miskin gbogbo àwọn tálíkà ọlọ́run ẹ̀bùn mi ebi àárọ̀ ebi ọ̀sán ebi alẹ́ ẹ̀bùn mi ẹ ràn wọ́n lọ́wọ́ warhamul muhtaj gbogbo àwọn tó wọlé wọn ti díw gbogbo àwọn tó jẹ́ pé wọ́n jẹ gbèsè àwọn tó ń bẹ lọ́gbọ̀ ẹ̀wọ̀n àti gbogbo àwọn tó ń bẹ nínú àhámọ́ ayé ẹ ṣàánú wọn kọ́bùlà an yakhruja al-malu min yadik kó tó di pé owó náà yọ jáde kú lọ́wọ́ rẹ̀ wa yasira milkan li warith wá di owó àwọn tí ó jogún rẹ̀ property rẹ̀ kó tó di tẹni ẹlẹ́ni tètè tètè fa náà sọ́dọ̀ tètè mú náà sọ́dọ̀ ànábìlẹ̀ yìí tá a bá ná sójú ọ̀nà ọlọ́run tá a fi ṣàánú ọmọ èèyàn òun náà lówó tí ọmọ jẹ owó tiwa òun wọ yàtọ̀ náà àm lásìkò táwọn bá jogún rẹ̀ ń sìn táwọn bẹ̀rẹ̀ sí pín owó wọn máa gbádùn pẹ̀lú ẹ̀ wa anta alayhi tuhasab ìwọ ló sì ṣèṣirò rẹ̀ tó bá di ìjọ alikiyama àdìsí méjèèjì ní ti ń kọ́ wa òun náà ni pé mùsùlùmí òdodo a máa ń tọrẹ ni mùsùlùmí máa ń ṣàánú ni mùsùlùmí kì í dájú mùsùlùmí máa ní ìfẹ́ wọn làkejì mùsùlùmí a sì máa ṣe dáadáa dáadáa yìí tó wá dáa jù òun náà lèyí tá a bá ń ṣe lásìkò tí alálàáfíà tí àlejò ikú ògìgì ògìgì náà ní kó máa lé tẹ́lẹ̀ tí a bá ń gbọ́ wọn ní ọlọ́mọdé ikú ògìgì ọ̀pá wa tọ̀ ikú òun náà sọ fún ọgbọ́n òun bọ̀ náà tẹ́lẹ̀ ògìgì náà ní máa dé abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́mọ sàṣẹwà ní atọ́rẹ́ o ọ̀rẹ́ èyí tó dáa jù ní kó jẹ́ èyí tó wà láàrin àwa àtọ́lọ́hún kọ́mọ̀ ní kárí nínú ọ̀rẹ́ tó bá ti ní kárí ní ọlọ́run nígbà o ọlọ́run mọ́sá wọlé agbára rẹ̀ mọ́sá sí wálé lérí rẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh